ẹ káàbọ̀ lónìí sí stream globe devotional stream globe devotional jẹ́ ẹ̀kọ́ ọ̀rọ̀ ọlọ́run ojoojúmọ́ tí kò wá láti ilé ìjọsìn kan ní pàtó ṣùgbọ́n tó wà fún gbogbo ọmọlẹ́yìn kristi atọ́kùn yín ni olúyẹmí adẹ́nìjì. àkórí ẹ̀kọ́ ọ̀rọ̀ ọlọ́run wa lónìí ni ìgbàgbọ́ àti sùúrù a ó kà látinú ìwé ebéèrú orí kẹfà ẹsẹ̀ kẹẹ̀ẹ́dógún ó kà báyìí pé bẹ́ẹ̀ ni abrahamu ṣe gba ìlérí náà pẹ̀lú sùúrù fún ọ̀pọ̀lọpọ̀ ọdún abrahamu ń bá ọlọ́run rìn ohun gbogbo tí ó sì ní òun ni ìrètí ohun tí ó ga jù tí ó ń retí lọ́wọ́ ọlọ́run ó sì ń dúró ṣùgbọ́n òun fúnra rẹ̀ ó ní sùúrù ó sì ń fara dà á títí tí ìmúṣẹ ìlérí náà fi dé àbí Ísákì gẹ́gẹ́ bí ọmọ ìrètí èyí ni ìdánilójú tí Ábúráhámù rí gbà pé ohun gbogbo tí ó jẹ́ ìrètí ayérayé tí Ọlọ́run ṣe ní ìlérí fún òun òun ti rí wọn gbà kí ni ohun tí ò bá tilẹ̀ ṣẹlẹ̀ tí Ábúráhámù bá kọ̀ láti máa fara dà àti láti máa mú sùúrù lọ kò bá ti padà sí ibi tí ó ti jáde wá ní Harani kò bá ti kọ̀ láti jẹ́ àtìpó tàbí àjèjì ní ilẹ̀ àwọn ẹlòmíràn tí òun pẹ̀lú fúnra rẹ̀ ò bá sì ti padà sí ibi tí òun náà ti jẹ́ onílẹ̀ ìtàn tilẹ̀ fi yé wa wípé ìlú abínibí Abrahamu ní Harani tilẹ̀ lajú ju ọ̀pọ̀lọpọ̀ àwọn ibi tí ó ti ṣe àtìpó lọ ó ní láti bá ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹni tí kò lajú gbé àwọn ẹni tí wọn ò bẹ̀rù ọlọ́run bí o bá ti ń bẹ̀rẹ̀ sí ní bá ọlọ́run rìn sí iwájú sí ìwọ náà lè ṣàkíyèsí wípé àwọn ìrètí ọlọ́run èyí tí a rí nípa ọ̀rọ̀ rẹ̀ àti àwọn èyí tí a rí gbà ní ibi ìbáṣepọ̀ pẹ̀lú ọlọ́run níbi tí a ti ń farakínra pẹ̀lú rẹ̀ lè bẹ̀rẹ̀ sí ní dàbí ẹni wípé wọ́n ń pẹ́ kí a wá bẹ̀rẹ̀ sí ní dojúkọ ohun tí a ń pè ní ìdánwò ìgbàgbọ́ kí a sì ní àkókò ìdúró de ìrètí náà eléyìí tó dàbí ẹni wípé ó ń gùn nírú àwọn àkókò yìí ó ṣeé ṣe kí ènìyàn mú sùúrù àti ìpamọ́ra rẹ̀ dàgbà sí eléyìí tí yóò mú kí ènìyàn wá di ẹni tí ó dàgbà nínú ẹ̀mí gẹ́gẹ́ bí ìwé Jákọ́bù orí kìíní ẹsẹ̀ ìkẹta sí ìkẹrin ti sọ fún wa tàbí kí ènìyàn sọ agbára nù kí ó wá fà sẹ́yìn nígbà tí ènìyàn bá fà sẹ́yìn eléyìí túmọ̀ sí wípé ènìyàn padà sí inú ayé ó ti padà sí ara nì ọ̀kan lára àwọn tí ó ṣe àmúyẹ tó ṣe kókó jùlọ fún ìgbàgbọ́ tòótọ́ òun ni sùúrù àti ìjólótítọ́ èyí túmọ̀ sí títẹ̀síwájú nínú ṣíṣe ohun tí ó tọ́ nígbà tí ó tilẹ̀ dàbí ẹni wípé ìrètí náà ò ń pẹ́ máa lọ sínú ayé lónìí máa rántí wípé tí a bá tẹ̀síwájú ní ìdúróṣinṣin ní ìgbàgbọ́ àti ní sùúrù a ó rí gbogbo ìrètí àwọn ohun tí ọlọ́run ti ṣe ìlérí fún wa àdúrà olúwa ràn mí lọ́wọ́ láti má padà sẹ́yìn àti láti máa wà ní inú rẹ ní ìgbà gbogbo kí n sì jẹ́ olótìtọ́ títí dópin àyọkà wa láti bíbélì kíka májẹ̀mú tuntun já láàrin ọdún kan eléyìí túmọ̀ sí wípé bí a ṣe ń ṣe ẹ̀dà yorùbá yìí ní ẹ̀ẹ̀mejì lọ́sẹ̀ ní àwọn àkókò yìí tí ẹ bá bẹ̀rẹ̀ sí ní darapọ̀ mọ́ wa láti òní yìí ní ìwòye ọdún tí ń bọ̀ ẹ ó ti ka gbogbo májẹ̀mú titun já lónìí a ó kà láti inú ìwé ìyìn rere bí a ti kọ́ látọwọ́ matthew orí ìkẹtàdínlógún títí dé orí ìkọkàndínlógún matthew orí ìkẹtàdínlógún dé orí ìkọkàndínlógún ẹ máa bá wa ká lọ. matthew orí kẹtàdínlógún lẹ́yìn ọjọ́ mẹ́fà jésù mú pétérù àti jákọ́bù àti jòhánù arákùnrin jákọ́bù wọ́n lọ sí orí òkè gíga kan àwọn nìkan wà níbẹ̀ jésù bá paradà lójú wọn ojú rẹ̀ wá ń tàn bí òrùn aṣọ rẹ̀ mọ́ gbòò bí ọjọ́ wọ́n wá rí mósè àti èlíjà tí wọ́n ń bá jésù sọ̀rọ̀ pétérù bá sọ fún jésù pé olúwa ìbá dára kí a máa gbé ìhín bí o bá fẹ́ èmi yóò pa àgọ́ mẹ́ta sí ìhín ọ̀kan fún ọ ọ̀kan fún Mósè àti ọ̀kan fún Èlíjà. bí ó ti ń sọ̀rọ̀ lọ́wọ́ ìkùukù kan tí ń tàn bò wọ́n mọ́lẹ̀ ohùn kan wá láti inú ìkùukù náà wípé. àyànfẹ́ ọmọ mi nìyí inú mi dùn sí i ẹ máa gbọ́ tirẹ̀. nígbà tí àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ gbọ́ wọ́n dojúbolẹ̀ ẹ̀rù sì bà wọ́n púpọ̀ jésù wá sọ́dọ̀ wọn ó fọwọ́ kàn wọ́n ó ní. ẹ dìde ẹ má bẹ̀rù. nígbà tí wọ́n gbé ojú wọn sókè wọn kò rí ẹnìkanni mọ́ àfi jésù nìkan bí wọ́n ti ń sọ̀kalẹ̀ láti orí òkè jésù pàṣẹ fún wọn pé. ẹ má sọ ohun tí ẹ rí fún ẹnikẹ́ni títí a ó fi jẹ́ ọmọ ènìyàn dìde kúrò nínú òkú. àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ ń bi pé. kí ni ìdí rẹ̀ tí àwọn amòfin fi sọ pé èlíjà ni ó ní láti kọ́kọ́ dé. ó dá wọn lóhùn pé. òtítọ́ ni pé èlíjà yóò wá yóò sì mú ohun gbogbo bọ̀ sípò ṣùgbọ́n mo sọ fún yín èlíjà ti dé ṣùgbọ́n àwọn ènìyàn kò mọ̀ ọ́ ohun tí ó wù wọ́n ni wọ́n ṣe sí i bẹ́ẹ̀ náà ni ọmọ ènìyàn yóò jìyà lọ́wọ́ wọn. ó yé àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ nígbà náà pé nípa Jòhánù onítẹ̀bọmi ni ó ń sọ fún wọn. nígbà tí wọ́n dé ọ̀dọ̀ àwọn ènìyàn ọkùnrin kan wá sọ́dọ̀ jésù ó kúnlẹ̀ níwájú rẹ̀ ó ní alàgbà ṣàánú ọmọ mi nítorí wárápá a máa gbé e a sì máa jóró púpọ̀ nítorí ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà a máa ṣubú lu iná ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà ẹ̀wẹ̀ a máa ṣubú sínú omi mo mú un wá sọ́dọ̀ àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ ṣùgbọ́n wọn kò lè wò ó sàn. jésù dáhùn pé ẹ̀yin ìran aláìgbàgbọ́ àti ìran tí ó bàjẹ́ yìí ìgbà wo ni n ó wà lọ́dọ̀ yín dà ìgbà wo ni n ó sì fara dà á fún yín dà ẹ mú ọmọ náà wá sí yìí. jésù bá pàṣẹ fún ẹ̀mí èṣù náà kí jáde kúrò nínú rẹ̀ ara ọmọ náà sì dá láti ìgbà náà nígbà tí ó yá àwọn ọmọ ẹ̀yìn wá sọ́dọ̀ jésù níkọ̀kọ̀ wọ́n bi í pé. kí ló dé tí àwa kò fi lè lé ẹ̀mí èṣù náà jáde. ó dá wọn lóhùn pé nítorí ìgbàgbọ́ yín tí ó kéré ni mo fẹ́ kí ẹ mọ̀ dájúdájú pé bí ẹ bá ní ìgbàgbọ́ tí kò ju wóró mustadi tí ó kéré púpọ̀ lọ tí ẹ bá sọ fún òkè yìí pé kúrò níbẹ̀ yóò sì kúrò kò ní sí ohun kan tí ẹ kò ní lè ṣe irú ẹ̀mí burúkú báyìí kò lè jáde àfi nípa àdúrà àti àwẹ̀. nígbà tí wọ́n péjọ ní Gálílì Jésù sọ fún wọn pé. a ó fi ọmọ ènìyàn lé àwọn ènìyàn lọ́wọ́ wọn yóò pa á a ó sì jí dìde ní ọjọ́ kẹta. ọ̀rọ̀ yìí bà wọ́n nínú jẹ́ púpọ̀ nígbà tí wọ́n dé kapanaumu àwọn tí ń gba owó tẹ́ḿpìlì lọ sí ọ̀dọ̀ pétérù wọ́n bi í pé. ṣé olùkọ́ni yín kì í san owó tẹ́ḿpìlì ni. ó ní. kí ló dé a máa san. nígbà tí ó dé ilé jésù ló ṣáájú rẹ̀ sọ̀rọ̀ ó ní. kí ni o rò símónì lọ́wọ́ àwọn ta ni àwọn ọba ayé ti ń gba owó orí tàbí owó òde lọ́wọ́ àwọn ọmọ onílẹ̀ ni tàbí lọ́wọ́ àlejò. pétérù dáhùn pé lọ́wọ́ àlejò ni. jésù wá sọ fún un pé. èyí ni pé kò kan àwọn ọmọ onílẹ̀ síbẹ̀ kí a má bàa jẹ́ ohun ìkọ̀sẹ̀ fún wọn lọ sí etí òkun ju ìwọ̀ sí omi ẹja kìíní tí o bá fà sókè mú un ya ẹnu rẹ̀ ó rí owó fàdákà kan níbẹ̀ mú un kí o fi fún wọn fún owó tèmi àti tìrẹ. matthew orí kejìdínlógún ní àkókò náà àwọn ọmọ ẹ̀yìn jésù wá sọ́dọ̀ rẹ̀ wọ́n bi í pé. ta ni ṣe pàtàkì jùlọ ní ìjọba ọ̀run. jésù bá pe ọmọdé kan ó mú un dúró láàrin wọn ó ní. mo fẹ́ kí ẹ mọ̀ dájúdájú pé bí ẹ kò bá yí padà kí ẹ dàbí àwọn ọmọdé ẹ kò ní wọ ìjọba ọ̀run nítorí náà ẹni tí ó bá rẹ ara rẹ̀ sílẹ̀ bí ọmọdé yìí òun ni ó jẹ́ ènìyàn pàtàkì jùlọ ní ìjọba ọ̀run ẹni tí ó bá gba ọ̀kan nínú irú àwọn ọmọdé wọ̀nyí ní orúkọ mi èmi ni ó gbà ẹnikẹ́ni tí ó bá jẹ́ ohun ìkọ̀sẹ̀ fún ọ̀kan nínú àwọn kéékèèké wọ̀nyí tí ó gbà mí gbọ́ ó sọ fún kí a so ọlọ ńlá mọ́ ọ lọ́rùn kí a sọ ọ́ sínú ibú òkun ìdájọ́ ńlá ń bẹ fún ayé nítorí àwọn ohun ìkọ̀sẹ̀ dandan ni kí àwọn ohun ìkọ̀sẹ̀ dé ṣùgbọ́n ẹnikẹ́ni tí ohun ìkọ̀sẹ̀ bá ti ọ̀dọ̀ rẹ̀ wá ó gbé bí ọwọ́ tàbí ẹsẹ̀ rẹ bá mú ọ kọsẹ̀ gé e sọnù ó sàn fún ọ kí o wọ inú ìyè pẹ̀lú àbùkù ọwọ́ tàbí ti ẹsẹ̀ ju pé kí o ní ọwọ́ méjì tàbí ẹsẹ̀ méjì kí a sọ ọ́ sínú iná àjò òkú lọ bí ojú rẹ bá mú ọ kọsẹ̀ yọ ọ́ sọnù ó sàn fún ọ kí o wọ inú ìyè pẹ̀lú ojú kan ju pé kí o ní ojú méjì kí a sọ ọ́ sínú iná ọ̀run àpáàdì lọ ẹ ṣọ́ra kí ẹ má ṣe fi ojú tẹ́ńbẹ́lú ọ̀kan nínú àwọn kékeré wọ̀nyí nítorí mo fẹ́ kí ẹ mọ̀ pé àwọn áńgẹ́lì wọn ní ọ̀run wo ojú bàbá mi tí ń bẹ lọ́run nígbà gbogbo nítorí ọmọ ènìyàn wá láti gba àwọn tí ó ti sọnù là kí ni ẹ rò bí ọkùnrin kan bá ní ọgọ́rùn-ún àgùntàn tí ọ̀kan nínú wọn bá sọnù ǹjẹ́ ọkùnrin náà kò ní í fi àgùntàn mọ́kàndínlọ́gọ́rùn-ún yòókù sílẹ̀ lórí òkè kí ó lọ wá èyí tí ó sọnù mo fẹ́ kí ẹ mọ̀ dájúdájú pé nígbà tí ó bá rí inú rẹ̀ yóò dùn sí ju àwọn mọ́kàndínlọ́gọ́rùn-ún tí kò sọnù lọ bẹ́ẹ̀ gan-an ni kì í ṣe ìfẹ́ baba yín tí ń bẹ ní ọ̀run pé kí ọ̀kan nínú àwọn kékeré wọ̀nyí kí ó ṣègbé bí arákùnrin rẹ bá ṣẹ̀ ọ́ tètè lọ bá a sọ̀rọ̀ ìwọ rẹ̀ méjì péré bí ó bá gbà sí ọ lẹ́nu o ti tún sọ ọ́ di arákùnrin rẹ tòótọ́ bí kò bá gbọ́ tún lọ bá a sọ ọ́ ìwọ àti ẹnì kan tàbí ẹni méjì gẹ́gẹ́ bí ó ti wà nínú àkọsílẹ̀ pé ẹ̀rí ẹnu ènìyàn méjì tàbí mẹ́ta ni a ó fi mọ òtítọ́ gbogbo ọ̀rọ̀ bí kò bá gba tiwọn sọ fún ìjọ bí kò bá gba ti ìjọ kà á kún aláìgbàgbọ́ tàbí agbowó òde mo fẹ́ kí ẹ mọ̀ dájúdájú pé ohunkóhun tí ẹ bá dè ní ayé ó di dídè ní ọ̀run ohunkóhun tí ẹ bá tú ní ayé ó di títú ní ọ̀run mo tún sọ fún yín pé bí ẹni méjì nínú yín bá fi ohùn ṣọ̀kan ní ayé nípa ohunkóhun tí wọ́n bá béèrè bẹ́ẹ̀ ni yóò rí fún wọn láti ọ̀dọ̀ bàbá mi tí ń bẹ lọ́run nítorí níbi tí ẹni méjì tàbí mẹ́ta bá péjọ ní orúkọ mi mo wà níbẹ̀ láàrin wọn. nígbà náà ni pétérù wá sọ́dọ̀ jésù ó bi í pé. olúwa ìgbà mélòó ni arákùnrin mi ó ṣẹ̀ mí tí n ó dáríjì í ṣé kí ó tó ìgbà méje? Jésù dá a lóhùn pé. N kò sọ fún ọ pé ìgbà méje, ṣùgbọ́n kí ó tó ìgbà méje lọ́nà àádọ́rin. Nítorí pé ìjọba ọ̀run dàbí ọba kan tí ó fẹ́ yanjú owó òwò pẹ̀lú àwọn ẹrú rẹ̀. Nígbà tí ó bẹ̀rẹ̀ sí ṣírò owó, wọ́n mú ẹnìkan wá sọ́dọ̀ rẹ̀ tí ó jẹ ní ọ̀kẹ́ àìmọye. Kò ní ohun tí yóò fi san gbèsè yìí. Nítorí náà olówó rẹ̀ pàṣẹ pé kí á ta òun àti ìyàwó rẹ̀ àti àwọn ọmọ rẹ̀ àti gbogbo ohun tí ó ní kí a fi san gbèsè rẹ̀ ẹrú náà bá dọ̀bálẹ̀ ó bẹ olówó rẹ̀ pé ṣe sùúrù fún mi n ó san gbogbo gbèsè mi fún ọ olówó rẹ̀ wá ṣàánú rẹ̀ ó bá dá a sílẹ̀ ó sì bùn ún ní owó tí ó yá nígbà tí ẹrú náà jáde ó rí ẹrú ẹlẹgbẹ́ rẹ̀ kan tí ó jẹ́ ní èèlò kan ó bá dì í mú ó fún un lọ́rùn ó ní sọ gbèsè tí ó jẹ mí ẹrú ẹlẹgbẹ́ rẹ̀ bá dọ̀bálẹ̀ ó ń bẹ̀ ẹ́ pé ṣe sùúrù fún mi n ó san án fún ọ ṣùgbọ́n kò gbà ẹ̀wọ̀n ni ó ní kí wọ́n lọ jù ú sí títí yóò fi san gbèsè tí ó jẹ nígbà tí àwọn ẹrú ẹlẹgbẹ́ rẹ̀ yòókù rí ohun tí ó ṣẹlẹ̀ inú bí wọn púpọ̀ wọ́n bá lọ rò ohun tí ó ṣẹlẹ̀ fún olówó wọn olówó ẹrú náà bá pè é ó sọ fún un pé ìwọ ẹrú burúkú yìí mo bọ̀ ọ́ ní adúrú gbèsè nì nítorí o bẹ̀ mí kò wá yẹ kí ìwọ náà ṣàánú ẹrú ẹlẹgbẹ́ rẹ bí mo ti ṣàánú rẹ inú bí olówó rẹ ó bá fà á fún ọ̀gá àwọn ẹlẹ́wọ̀n pé kí wọ́n sọ ọ́ sẹ́wọ̀n títí yóò fi san gbogbo gbèsè tí ó jẹ tán bẹ́ẹ̀ ni bàbá mi ọ̀run yóò ṣe sí yín bí ẹnì kọ̀ọ̀kan yín kò bá fi tọkàntọkàn dáríjì arákùnrin rẹ̀. Matthew orí kọkàndínlógún nígbà tí jésù parí àwọn ọ̀rọ̀ wọ̀nyí ó kúrò ní galili ó dé ìgbèríko judea ní òdìkejì odò jọ́dánì ọ̀pọ̀ ènìyàn ni ó ń tẹ̀lé e tí ó sì wò ó sàn níbẹ̀ àwọn farisi wá sọ́dọ̀ rẹ̀ wọ́n ń dán án wò wọ́n bi í pé. ǹjẹ́ ó tọ̀nà pé kí ọkùnrin kọ ìyàwó rẹ̀ sílẹ̀ fún ìdí kankan? ó dá wọn lóhùn pé. ẹ kò mọ̀ pé ẹni tí ó dá wọn ní ìbẹ̀rẹ̀ takọtabo ni ó dá wọn tí ó sì wí pé ìdí nìyí tí ọkùnrin yóò fi fi bàbá àti ìyá rẹ̀ sílẹ̀ tí yóò fara mọ́ ìyàwó rẹ̀ àwọn méjèèjì yóò wá di ara kan èyí ni pé wọn kì í tún ṣe ẹni méjì mọ́ bí kò ṣe ọ̀kan nítorí náà ohun tí ọlọ́run bá ti so pọ̀ ènìyàn kò gbọ́dọ̀ yà wọ́n bá tún bí i pé. kí ló dé tí Mósè fi pàṣẹ pé kí ọkọ fún aya ní ìwé ìkọ̀sílẹ̀ kí ó sì kọ ọ́ sílẹ̀. jésù dá wọn lóhùn pé nítorí líle ọkàn yín ni Mósè fi gbà fún yín láti kọ aya yín sílẹ̀ ní ìbẹ̀rẹ̀ kò rí bẹ́ẹ̀ mo sọ fún yín pé ẹnikẹ́ni tí ó bá kọ aya rẹ̀ sílẹ̀ tí kò bá jẹ́ nítorí àgbèrè tí ó bá fẹ́ ẹlòmíràn ó ṣe àgbèrè. àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ sọ fún un pé. bí ọ̀ràn láàrin ọkùnrin àti obìnrin bá rí bẹ́ẹ̀ kò ṣe àǹfààní láti gbéyàwó. ṣùgbọ́n ó sọ fún wọn pé. kì í ṣe gbogbo ènìyàn ni ó lè gba nǹkan yìí àfi àwọn tí ọlọ́run bá fi fún láti gbà á nítorí àwọn ẹlòmíràn jẹ́ akúra kí a tó bí wọn ènìyàn sọ àwọn mìíràn di akúra àwọn ẹlòmíràn sì sọ ara wọn di akúra nítorí ti ìjọba ọ̀run ẹni tí ó bá lè gba èyí kí ó gbà á. ní àkókò yìí ni wọ́n gbé àwọn ọmọdé wá sọ́dọ̀ Jésù kí ó lè gbé ọwọ́ lé wọn kí ó sì súre fún wọn ṣùgbọ́n àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ bá àwọn tí wọ́n gbé wọn wá wí ṣùgbọ́n Jésù sọ pé ẹ jẹ́ kí àwọn ọmọdé wá sọ́dọ̀ mi ẹ má dí wọn lọ́nà nítorí ti irú wọn ní ìjọba ọ̀run. ó bá gbé ọwọ́ lé wọn ó sì kúrò níbẹ̀. nígbà kan ẹnìkan wá sọ́dọ̀ jésù ó bi í pé. olùkọ́ni nǹkan rere wo ni kí n ṣe kí n lè ní ìyà ìnípẹ̀kun. jésù sọ fún un pé. nítorí kí ni o ṣe ń bi mí nípa ohun rere ẹni rere kan ṣoṣo ni ó wà bí o bá fẹ́ wọ inú ìyè pa àwọn òfin mọ́ ó bi jésù pé. òfin bíi irú èwo. jésù sọ fún un pé. ìwọ kò gbọ́dọ̀ pa ènìyàn ìwọ kò gbọ́dọ̀ ṣe àgbèrè ìwọ kò gbọ́dọ̀ jalè ìwọ kò gbọ́dọ̀ jẹ́rìí èké bọ̀wọ̀ fún bàbá àti ìyá rẹ àti pé fẹ́ràn ẹnìkejì rẹ bí ara rẹ. ọ̀dọ́mọkùnrin náà sọ fún jésù pé. gbogbo òfin wọ̀nyí ni mo ti pamọ́ kí ni ó tún kù kí n ṣe. jésù sọ fún un pé bí o bá fẹ́ ṣe àṣepé lọ ta dúkìá rẹ kí o pín owó rẹ̀ fún àwọn tálákà o ó sì ní ìṣúra ní ọ̀run lẹ́yìn náà máa tẹ̀lé mi. nígbà tí ọ̀dọ́mọkùnrin náà gbọ́ ọ̀rọ̀ yìí ó kúrò níbẹ̀ pẹ̀lú ìbànújẹ́ nítorí ó ní ọrọ̀ púpọ̀ jésù bá sọ fún àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ pé. mo fẹ́ kí ẹ mọ̀ dájúdájú pé yóò ṣòro fún ọlọ́rọ̀ láti wọ ìjọba ọ̀run mo tún ń wí fún yín pé yóò rọrùn fún ràkúnmí láti wọ ojú abẹ́rẹ́ ju fún ọlọ́rọ̀ láti wọ ìjọba ọlọ́run lọ. nígbà tí àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ gbọ́ ẹnu yà wọ́n púpọ̀ wọ́n ní. bí ó bá rí bẹ́ẹ̀ ta ni yóò rí gbàlà. jésù wò wọ́n lójú ó sọ fún wọn pé. èyí kò ṣeé ṣe fún ènìyàn ṣùgbọ́n ohun gbogbo ni ó ṣeé ṣe fún ọlọ́run. pétérù bá bi í pé. wò ó àwa ti fi ilé àti ọ̀nà sílẹ̀ àwa ń tẹ̀lé ọ kí ni yóò jẹ́ èrè wa. jésù sọ fún wọn pé. mo fẹ́ kí ẹ mọ̀ dájúdájú pé nígbà tí ó bá di àkókò àtúndá ayé tí ọmọ ènìyàn bá jókòó lórí ìtẹ́ ìgúnwà rẹ̀ ẹ̀yin náà tí ẹ tẹ̀lé mi yóò jókòó lórí ìtẹ́ méjìlá ẹ ó máa ṣe ìdájọ́ lórí ẹ̀yà ìsírẹ́lì méjìlá gbogbo ẹni tí ó bá sì fi ilé tàbí arákùnrin tàbí arábìnrin bàbá tàbí ìyá ọmọ tàbí ilẹ̀ sílẹ̀ nítorí orúkọ mi yóò gba ìlọ́po ìlọ́po ní ọ̀nà ọgọ́rùn-ún yóò sì tún jogún ìyè àìnípẹ̀kun ọ̀pọ̀lọpọ̀ tí ó jẹ́ ará iwájú yóò di èrò ẹ̀yìn àwọn èrò ẹ̀yìn yóò di ará iwájú. ọ̀rọ̀ ọlọ́run tí ẹ sì ṣẹ̀gbọ́ tán yìí wá láti iléeṣẹ́ ìránṣẹ́ Stream Globe Devotional a gbà yín níyànjú láti pín ọ̀rọ̀ ọlọ́run yìí pẹ̀lú àwọn ọ̀rẹ́ àti àwọn ènìyàn tó wà lórí ẹ̀rọ yín ẹ lè mọ̀ sí nípa iléeṣẹ́ ìránṣẹ́ yìí nípa wíwọ ẹ̀rọ ayélujára lórí www.streamglobedevotional.org tàbí www.devotional.ng ẹ sì lè pè wá sórí àwọn ẹ̀rọ wa lórí plus two three four eight zero two one six eight zero two five one tàbí plus two three four eight one three eight two two four five four seven ẹ pín ọ̀rọ̀ ọlọ́run yìí kí a sì jọ fi ọwọ́ tó ayé àwọn ènìyàn sí dáradára.